abẹ́rẹ́ ọba sùpánù àtàlá ọ̀pọ̀lọpọ̀ ọjúmọ̀ báyìí kọ́lọ́n jẹ́ kí ó bá wa láyé lórí ìdúró déédé lórí ẹ̀sìn ọlọ́run tọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara bákan náà ìkẹ́ àti atọ́rọ rẹ̀ kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí ó bá àwọn ará ilé rẹ̀ kó bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ ẹ̀yin ẹrú sí ọlọ́run gbogbo aná ṣe mọ̀ pé ní adójúkọ iléyá báyìí kọlọ́nba subhanahu wa ta'ala kọlọ́njẹ kó bá wa láyé tí a mọ̀ sí Eidul Adha ọdún àwa mùsùlùmí ọdún tí a ti máa ń gún ẹran kò pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa náà pé ọdún méjì péré òun náà làwa mùsùlùmí ní gbogbo ètò ìbátúmọ̀ jẹ́ ọdún lẹ́yìn rẹ̀ ọdún àdádálẹ̀ ni ó máa jẹ́ ọdún méjì ta ní náà ni Eidul Fitr ọdún ìtúnú àwẹ̀ wà Eidul àdìhá bákan ọdún Eidul àdìhá gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ náà ti ń gbọ́ tá a mọ̀ lẹ́nu pé a ti wọ́ oṣù Sulhijja báyìí tó jẹ́ pé ìjọ kẹwàá ni ọdún yóò bọ́ sí ọdún léyà tí a ń ẹ rí i pé yóò mọ dá lórí àwọn kankan tó ṣẹlẹ̀ sí ànábì ọlọ́run tó jẹ́ nire tó jẹ́ àyànfẹ́ ọlọ́run náà ní ànábì Ibrahim Khalilullah tó jẹ́ àyànfẹ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run. ànábì yìí gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ ó jẹ́ kan náà àwọn ulul azmi minar rusul àwọn tó yẹ pé ipò tiwọn ó tún ga gan nínú àwọn òjíṣẹ́ gbogbo òjíṣẹ́ ni ò sí aláfiwé wọn nú àwọn ẹ̀dá torí pé ipò tọ́lọ́ ń tò wọ́n sí àyànfẹ́ ọlọ́run gbogbo wọn ṣùgbọ́n àwọn kan tó wá ní ipò tó yẹ pé ó tún ga púpọ̀ wájú ọlọ́run náà ni ulul azmi àwọn márùn nínú wọn ni anabi ibrahim alayhisalam ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ rẹ̀ fún wa lọ́nà tó pọ̀ nínú alukur'an alkarim inú ọ̀nà kan ní ti suratul anbiya tí ọlọ́run bá subhanahu wa ta'ala toti soro anabi wa ibrahim ono ba subhanahu wa o je ko yewa pe wala ko de ataina ibrahim rushdahu min qabl olon la fun ibrahim afun lona mo atosona eriko ko itosona to do olon na ni tosona olon ba nto ni sona ni je sonu abi mo kanu oro age bo se wa no se se anabi wa sallam to ba fe be oro animaya rihila ẹni tọ́lọ́run bá ti ṣe kíni tọ́lọ́run bá ti fi mọ̀nà fàlámù délàlà kò sẹ́ni tí ó sọnù ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní afún anábíwá Ibrahim afúnlọ́nà mọ̀ wàkúnnà bihi alimin gbogbo òṣèṣe irinṣẹ́ ọlọ́mọba mọ̀ ń pa rẹ̀ ó ṣe bọ́lọ́mọba subhanahu wa ta'ala bí ó ti ṣe fẹ́ ni ọlọ́mọba rán wa létí káyọ̀ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì lára Ibrahim látara àpèpè sójú ọ̀nà tọ́lọ́n ìfaradà tọ́lọ́n ìdúró déédéé rẹ̀ ìgbára lọ́lọ́n rẹ̀ ọlọ́ni walakọ̀dì àtẹ́yìnà Ibrahim rushdahu min qabl wa kunna bihi alimin idh qala li abihi wa qawmi ọlọ́ni ẹrántí nígbà tí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ ń sọ fún wọn pé ní ma azi itamasilu leti antum laha akifun kí ló dé èwo ní gbogbo ohun ṣà àwọn eré tẹ́ ń kójọ tẹ́ ń bọ̀ yìí níbo lẹ́ ti rí ni ẹ máa bọ́ eléyìí fi hàn pé ní anabi wa ibrahim aleyhisselam ó tako àwọn nǹkan ohun ṣà eré tó bá àwọn èèyàn tí wọ́n ń bọ ní àsìkò tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó gbèdìde isesi rẹ̀ iná gbogbo àwọn anabi ọlọ́run. torí pé ní tọ́lọ́run fi rán wọn náà ni pé kí wọ́n á fi ìmọ̀ ọlọ́run lẹ́yọ ọ̀kan kí wọ́n á fi rinlẹ̀ fáwọn ẹ̀dá ìmọ̀ sí òǹsà ìmọ̀ sí ẹbọ ìmọ̀ sòrò ìmọ̀ sòrùn ìmọ̀ sòṣùpá kí wọ́n á takò anábíà Ibrahim ó ní ìmọ̀ áàzì ìtàmọ̀sílù lẹ́tì antum láha àkìfún ìmọ̀lẹ́ ti ráwọn òǹsà yìí tẹ́ ń kójọ tẹ́ ń bọ́ tẹ́ wá sọ́ di bàbàrà wọ́n ní kọlù wàjádìna àbá àna láha àbìdín ẹgbẹ́ wà nù ṣe sí àwọn ẹlẹ́bọ torí wọn lẹ́rìn kankan kò síbi tán ti rí tí wọ́n ń ṣe jù fẹ́nu náà lọ ìtọ́fidá lónà ni pé ní wàjádìna àbá àna àrùn bàbá wa láha àbìdín bá ṣe rí tán bọ́ náà nù bó ṣe bá wa náà mọ́ ni ẹ̀rí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ náà lé nínú tọ́ba níbo lọ ti rí tó ń ṣe yìí kò ní ní àìbítọ́lọ́ tí ó mọ̀ fi ṣe ìdáhùn náà ni pé bá a ṣe bọ́n bàbá wa tán ń ṣe nu eléyìí ẹsẹ̀ rínú ẹ̀sìn ìlànà àwọn kèfèrí ni torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbé ẹ̀sìn lẹ̀ fún wa ó fi gbogbo àkọọ́lẹ̀ wà fún gbogbo tá à ń ṣe nínú ẹ̀sìn yìí kìí ṣe fẹ́nu kìí ṣe nǹkan àjogúnbá kìí ṣe bá ṣe bá láàmọ́ ṣe níta gbọ́dọ̀ máa fi rinlẹ̀ lórí ẹ̀sìn náà ni pé ìtọ́lọ́ ń sọ tánàbí sọ Ibrahim ó sọ fáwọn ìjọ rẹ̀ pé ń bó lẹ́tọ́ láwọn òòsà wọn rí kẹ̀kẹ́ wíjú pé bá a ṣe bọ́n bàbá ńlá wa tán náà ń ṣe nu bàbá sì bá àyàn mọ́tẹ́ ń ṣe nǹkan kò mí ní pé nǹkan ń dá níta fi ń sẹ̀sìn ẹ̀rí ni àbí tọ́nà ti ní àṣẹ ni tọ́nà ibi ti sọ́ọ̀rẹ́ ni ń jẹ́ sínú ìgbọ́n bá ṣe bá wọn nu báwa náà sì ṣe mọ̀ ṣe ń tá kulé lórí nu eléyìí ṣe ìlànà torí pé téèyàn bá bá wọn lórí dáadáa yóò máa jẹ́ dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ tó lórí àìdáa ní ńkọ́ àìpẹ́ láì níyẹ̀wò ono ló gba ìdáhùn yóò máa ṣe nígbà tó ṣe léè fún anabi ibrahim nítorí sọ fún ẹ náà pé ní ó ní kọ́ọ̀lẹ̀ làkọ̀dì kúntùn àǹtùn wa àbá òkun fi dọ̀láàlì mùbín ẹ̀yin tí mo báyìí àtàwọn bàbá ńlá yín nítẹ̀ ń ṣe yanu ní anù ńlá ńlá tó fojú ẹ̀ ní torí pé kò sí anù tó tó kéèyàn fi ọlọ́run tó dálẹ̀ kó wá rí pé èrè lókù tó mọ̀ sìn kéèyàn fọlọ́run tó dálẹ̀ kó lókè lòun mọ̀ bọ́

ara ń bù máa sọ pé ah níta ti bá tán ṣe tẹ́kí mọ́ ṣe bí àwa náà mọ́nu nítorí wàá fi fèsì fún ẹni pé nítorí wàá bí ni pé kọ́ọ̀lù àjí ìtaná bìlà hákì am antamina làìbìn wàá sọ ọrùn lòdò kan tí wọ́n tún mú wa tó yàtọ̀ sí níta abálọ̀n àbáwá yìí àbọ̀ ń fi wá ṣeré àbọ̀ mú wa ṣeré torí pẹ́ lómi gbà pé tẹ́ bá ta ko nǹkan tí àwọn ń ṣe tán jogún bá ọ̀tí sọ̀rọ̀ tó ọ̀hún máa wọn ṣeré ni àwọn anábì ọlọ́run ṣeré nítorí wọn fi rán nǹkan òdodo ni kìí ṣe nǹkan eré ìyẹn irú tí wọ́n sọ fún anábì Ibrahim yìí náà ni ọmọ bá ní Israel náà náà sọ fún anábì wa Musa nígbà tó jí sí ọlọ́run fún wọn ní àtẹ̀tẹ́kẹ́sù náà hùsù wa sọ́ọ̀mù wa ṣeré ni kọ́lá a'udhu billahi an akuna minal jahilin ẹni jẹ́ kó mo wá sọ lọ́dọ̀ ọlọ́run kí wọ́n wà nù aláìmọ̀ kan wọ́n sì máa mú yín ṣeré nǹkan òdodo ni mo fẹ́ ṣàlàyé fún yín àná ń bi wa Ibrahim pé ṣé ń tọ́ yìí sọ ni àbọ̀ ní òdodo kan tí ọ̀fẹ́ sọ anábì rọ́yìn wọn fún ọ lẹ́sùn pé kọ́lá rọ́bùkùn ẹni tẹ̀mí múnú apẹ́kẹ́ mọ̀ sí lọ́ba tó dá yín òun ló dá yín ọba tí ń ṣe jíjẹ múmu fún yín ọba tí ń rọ̀jò fún yín ọba tí ń wò yín sàn ọba tó yẹ kó o ní ń payàn o ní ń jiyàn òun ló ń rọ̀jò fún yín òun ló ń ṣe jíjẹ mú rọrùn fún yín òun mo ní kẹ́ mọ̀ sí ọba tó dá yín wà rọ́bù àbá ikùn tó dá bàbá ńlá bàbá ńlá yín yẹ pé rọ́bùkùn ọba tó dá yín wà rọ́bù samawati wà lard ọba tó náà ló dá sánmà àtìlẹ̀ eléfin yìí agbẹ́ ní ntí ò dá nkankan kò létọ́ ká máa jọ́sìn fún ìwọ́ tó ń singin ségi ló dé ní ìwọ́ tó ń bọ òkè sókè ló dé ìwọ́ tó ń bọ odò sódò ló dé ní àbí ọ̀tọ̀ gbókùtà kẹ́síbi kan tó ń tó ń jọ́sìn fún nkẹ́yìn kó ló dé ọlọ́run ló dá ló dá wọ́n náà ọba tó dá sánmà àtìlẹ̀ alẹ́ fi fọ́tọ̀rọ̀ òun ló dá gbogbo àwọn òsàtẹ́ ìjọsìn fún yìí náà. wa na ala dhalikum shahidin èmi ń fẹ́ léyìí mò ń fi ń jẹ́rìí fún yín pé ọlọ́run ọba yìí nìkan ṣoṣo náà ló yẹ ká máa sìn eléyìí fi hàn pé n tí ò dá nǹkan kò lẹ́tọ̀ ọjọ́ sìn torí pé tọ́ba ti ń sin òun náà ẹ̀dá lòun náà jẹ́ ayé pé ẹ̀dá tó ń bọ ẹ̀dá ẹ̀rí eléyìí nínú àmì tí ń bẹ fún àwọn olóńsà òun lélẹ̀ kó ẹ̀rí ẹ̀kọ́ pọ̀ táàrí kọ́ lára ànẹ́bí ọ̀nà yìí kò fòkè búra kò fi alálẹ̀ ilẹ̀ yìí búra kò fi ilẹ̀ tí wọ́n sùn ní búra kò fàájé búra kò lóògùn gbọ́ ó ní ọlọ́run bá ti ń pèpè sí iná mo fi búra la ń tún wá lù mù o gbogbo yìí tẹ kàkú bàbàrà yìí nǹkan tí ì ṣe fún ẹ̀ẹ́dì ọ̀jẹ́ kankan ẹ̀rí torí pé àwọn èèyàn lọ́sọ́ wọn di bàbàrà ẹ̀yin lẹ gbé kí síbì kan ẹ bá tún fún lẹ gbé tó ẹ bá tún bẹ̀rù rẹ̀ ẹ̀tọ́ àbámọ̀ ṣẹ̀tọ́ rẹ̀ fún yóò mọ̀ jẹ́ kára máa nǹkan yóò jẹ́ kankan ẹ̀rí tó yẹ pé lòmíì náà lẹ́yìn tó bá ń ṣerú ẹ̀ òun náà ní gbogbo àṣẹ̀ǹbáyé káwọn bá ń ṣe ànábì ọlọ́run báwo ló bá ń ṣe ẹ̀ lè rírú ẹ̀ ìyẹn la sọ pé ẹdún méjì táwa náà ní ní ọdún àwẹ̀ àtọdún iléyà gbọ́dún ẹbọ kan ọdún orò kan ní inú ìlú ilẹ̀ ti ń ṣe ní àwùjọ yín ní ẹ̀rí eléyìí nǹkan tọ́lọ́run bá subhanahu wa ta'ala tí ò lọ́wọ́ sí ni ànábì Ibrahim ò bá wọn lọ́wọ́ sí ni tó sọ fún ẹ náà ni pé àwọn sáyìn yẹ́ rí bí ṣe ṣe wọn ọjọ́ tó sì ṣe nǹkan fún wọn ojú ọjọ́ ọdún wọn fàjà aláhùn jù sáàsà àní Ibrahim fọ́wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ńlá kẹbí rọ̀nláhùn ó wá wò kan tó tóbi jù nú wọn ó wá fòun lẹ̀ là aláwọn tó bá lọ tó bá bọ̀ tó jójú ẹlẹ́yà wọn lọ wọn padà wá báyìí tí mo fi yìí bá níbi Ibrahim ṣe ṣe léyìí àwọn èèyàn yìí ti lọ ìgbàtán dé kọlù man fa'ala hadha bi alihatina ìtọ́ ń sọ fúnra ní pé àwọn ọlọ́run ọba wa ẹmọ wo làákàyè àwọn kèfèrí wọn pé ta ló ṣe lè fọ́lọ́run ọba wa wọn sì ń fọ́ ọlọ́run ọba yín sì ń wòran kò ríra rẹ̀ gbálẹ̀ wọn ń jẹ ọlọ́run ọba yín kò ríra rẹ̀ gbálẹ̀ kò sì sáburú fẹ́ tó ṣe bẹ́ẹ̀ fún a ń sọ fúnra pé ta ń ṣe léyìí fáwọn ọlọ́run ọba táwọn ń jọ́sìn fún innahu lamina zalimin Ah, alábòsí ni o téèyàn wá wó sùnsùn kó sì gbé aké àdáni kó wá gé àwọn wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí alábòsí ni lára àwọn náà ni wọ́n sọ pé kọ́ọ̀lù sẹ̀mí fátàlì kan kan yẹ̀dùkúrùhùn ń wọn tó nígbà tí Ibrahim ń sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀rí ti ṣe àwọn kan gbọ́ kan sọ́njọ́ kan báyìí òun mọ̀ ṣe báyìí fún wọn yẹ̀kúrùhùn tí ń dákọ̀ àwọn sáwà yìí tí ń bẹnu àtẹ́lù wọn yùkọ́ọ̀lù láwù Ibrahim tó ń pè ní Ibrahim o mọ̀ pé láwùjọ gan ẹlòmí ìfẹ́ ọmọ kan tó ń pè ní Ibrahim bákan náà ọlọ́ni fata ẹ̀rí ọ̀dọ́mọkùnrin kan tó ń pè ní Ibrahim kó ẹ̀kọ́ ni ó ṣiṣẹ́ yìí kọlu fatu bí ala àyúni nas ẹlọgbé wá ètò bá rí lọ́bẹ̀ tí ẹ wá lọ́wọ́ lẹ́yìn náà gbígbé wá ìkéé ṣe pé ní àwọn èèyàn méjì mẹ́ta náà wá bí tó pé tó ká gbogbo wọn lání ẹgbé wá ala àyúni nas gbogbo òlú ní òpè náà wà fi sáàrin jẹ́mọ́ nítorí kíni torí pé tó ṣeun ojú kéèyàn ṣe kíni kéèyàn gbé owó wọn lọ ojú kéèyàn wọlé wọn lọ àwọn olóǹsà wọ́n ka òǹsà wọn kún wọ́n kàkún bàbàrà kò sí tí wọ́n lè ṣe ń torí rẹ̀ ètò ṣeun lọ́dọ̀ tí wọ́n wíwà pé ìgbésí ayé wọn àtọrun wọn ló bàjẹ́ ni ẹgbẹ́ wá sáàrin àwọn èèyàn kí gbogbo èèyàn rí làálà àwọn èèyàn ṣàdùn kí gbogbo èèyàn wá mọ ohun tó ṣe tó fi ṣe báyìí fáwọn òòsà wọn kọlù wíwà tí Ibrahim dé ńlá ti máa sọ pé à ń ta fàáltà háàdà bí àlè àtiná ṣé wọ́n lọ ṣe àwọn ọlọ́run ọba wa báyìí eléyìí tó fi apẹ́ ní ọlọ́run kẹ́kọ́ náà ń sìn àwọn òsápọ̀ àwọn ọlọ́run ọba wọn ṣé wọ́n lọ ṣe wọ́n báyìí yá Ibrahim ìrẹ́ Ibrahim oníṣì fún ẹlẹ́sì pé kọ́lá bá aláwọ̀ kẹ̀mí ìròhùn àdá àgbàlagbà wọn tẹ́ báyìí ẹ̀ ni mẹ́ngbà tínú ló bẹ̀rẹ̀ sí gíyàn yókù wẹ́lẹ́wẹ́lẹ́ ẹbí balfahala fàálà òkèbí rùm hàdà agbáwọn yìí òun ló ṣe o fásalù ẹmọ bí ẹ̀rí àbí ẹbí àwọn tọ́gẹ́ náà ẹbí òun ẹbà wọn náà nǹkanú yantikun má bá lè sọ̀rọ̀ ṣí ẹni tí ń sọ lọ́n tí ń sin nǹkan tí ò lè sọ̀rọ̀ tí sì wárí fún tó yẹ pé kò mọ̀ pé nìkan kan máa wájú un àjọ táyà ti ń lodò ọ̀sùn kò mọ̀ pé wá kò lójú kò létí àjọ tó ti ń lọ bókè olúmọ kò mọ̀ pé nìkan wá wájú òun èrè tẹ ẹgbẹ́ ẹ̀yin náà síbẹ̀ ara yín ni ẹbí wọn tán bá lè gé tí lágbájá ló gé mi àti ẹni tán faraja'u ila anfusihim ẹ̀rí faraja'u ila anfusihim òtọ́rọ̀ wá sọ́kàn tí wọ́n náà pé kẹ́kí ah, ni yóò mọ̀lé sọ̀rọ̀ faqalu innakum antumu zalimun àwọn náà bá fèsì ara wọn ń búra wọn pé ẹ̀yin lalábòsí a ní kẹ́yìn kẹ́ dúngbà tá ń lọ kí gbogbo àmọ́ tán bẹ̀ kẹmọ sọ́nsà irú eléyìí ti wọlé tọ́ ọlọ́run bá wọn ọlọ́run tí ò lè sọ ara rẹ̀ fún mọ́nú kí sọ aláàrò òsìhìm ọmọ bá bọ́ gbogbo dorí kò tó dò làkọ̀dé alimtama áwùláyé yantikun ọ̀nà náà wọn kọ fáwọn ẹbí rẹ̀ pé ó sì ní àmọ́ bí wọn ó ń fi làákà ìwà ṣeré nù bó lọ sí ní àmọ́ ibi gíta gbé kalẹ̀ ségilé sọ̀rọ̀ ni Ibrahim kò ẹkẹ fèsì làákà ìlú ẹkẹ bá sọ̀rọ̀ toro pé làákàyè ẹ bí àwọn tẹ́ ẹ gbélé yìí tẹ́ bá lè sọ̀rọ̀ ẹnu àwọn tó ń gbà ah, wọn náà ti máa pọ́n àlè sọ̀rọ̀ àní ìbúrọ̀ wá sí wàá wọlé sí wọn lára pé kọ́l àfàtà àbùdúnà mìndúnìlá so wàá tọ́ fún yín so tọ́ fún yín ẹ̀yin ẹlẹ́bọ kẹ́ ẹ máa sìn kẹ́mi ń dẹ̀yìn ọlọ́run kẹ́ ẹ fọlọ́run tó dá yín lẹ̀ ọba tó dá yín ti ń ṣe jíjẹ mímu fún yín ọba ti ń pa ni yín mọ́ ọba dé pé ó ní ó ń ṣàkóso ọ̀rọ̀ yín sódà kẹ́ ẹ fílẹ̀ kẹ́ ẹ máa jọ́sìn fún máa láyà ń fa òkùn ṣe ń à nítí ò lè ṣe yín láǹfààní kankan rárá kò lè fún yín lówó kò lè fún yín lọ́mọ kò lè fún yín lóúnjẹ kò lè fún yín nípò kò lè fún yín lálàáfíà kò lè rọ̀jò fún yín sódà bẹ́ẹ̀ só bá làákà yìí mú ọláyà dùrúkùn bí ó ṣe lè ṣàǹfààní fún yín bẹ́ẹ̀ náà ni ò lè ṣe kíni bí ẹ̀ lè kó lè yá báyìí ẹ̀yin lè rò pé ní kò nira báyìí ni.

ànábì Ibrahim wa òfin lakùn sí ọyìn yẹ̀yẹ́ yín so gbogbo ẹlẹ́bọ náà ń tọ́ ẹ káwọn lọ òfin lakùn yẹ̀yẹ́ yín aláìnílàákàyà aláìlọ́gbọ́n òfin lakùn sí ọyìn wọ́n ní máa ta abudúnà mi ń dùn nílà bá a ṣe ṣe sí ọ̀fun yín la ṣe fún gbogbo tẹ́ ń jọ́sìn fún dẹ́yìn ọlọ́run sí ọ̀fun ọ̀sùn tẹ́ ń bọ́ sí ọ̀fọ́ kọ elúmọ sí ọ̀fun tẹ́ gbé sóríta sí ọ̀fun tẹ́ gbé sábẹ́ gẹ̀dẹ̀ àti gbogbo bí tẹ́ gbé sí àti tẹ́ sokọ́ tí ò lè gbà yín lẹ̀ tí ò lè tí ò lè kó nira bá yín sí ọyìn àti gbogbo ntẹ́ ń jọ́sìn fún ẹ̀rí afala tàkìlún ẹ̀ ṣe lákàyè ni tẹ́ bá mọ̀ sí lákàyè náà ẹ̀pọ́ lọ́wọ́ bá kan ṣoṣo náà làmọ́ ń jọ́sìn fún nígbà táwọn Ibrahim wá ṣe léyìí wọ́n rí lẹ́sẹ̀ ńlá tẹ́nìkan ò ẹ̀rí àná ti fẹ́ jẹ níyà níyà tí ẹnìkan ò tí ì fi jẹrú ẹ̀rí nílùú wọn kọlù wọ́n bá pẹ́ra pé kí wọ́n láṣẹ báyìí fẹ́ni tó ṣe adúrú nǹkan bàǹtàbàǹtà báyìí fún ṣàwà torí àwọn olóńsà àwọn náà máa ń pọpá àwọn olóńsà wọn lọ́wọ́ kò sí tán ìlẹ́sìn torí ẹ̀ ní nǹkan bíi sátọ̀dé tó lọ yìí ìṣẹ̀lẹ̀ kan náà ṣẹlẹ̀ nílùú àyè tó jọ bẹ́ẹ̀ ẹni ní owó dé ìdí ìrókò àwọn ẹlẹ́bọ ẹ náà ń ṣe yẹ̀yẹ́ tí wọ́n ń ṣe káàkiri náà ẹ lọ fún èèyàn pé ògbọ́dọ̀ jáde bàbá oníròyìn ìròyìn gbé àwọn nǹkan yìí tí wà láàrin sí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí wọ́n bá ti sọ ní làyẹn ló ti mọ ìbẹ̀rù tí ò yẹ káyọ̀ mọ ìbẹ̀rù ọ̀nà jáde sùn nígbà tí irun wa tó ń kọ́ àrùn yẹn kó sá lọ tẹ́yìn ṣe wọ́n léṣe jẹ́mọ́ kí náà wọ́n ń dìfẹ́ndì ń dìfẹ́ndì oro ń dìfẹ́ndì ẹbọ irú rẹ̀ làwọn eléyìí náà ṣe pé harriku ó ti ṣe tẹ́lẹ̀ kò ṣe rí ẹ̀sùn nínú ẹni wọ́n ń sùúrù àlè àtàkùn kẹsìn ràn ìtọ́fẹ́nu kò lé lórí náà ni pé Ibrahim yóò àájò níná Ibrahim yìí a ṣe ní ṣùtá ń ṣe gíjọ́ ń sọ fún kí wọ́n sọ̀rọ̀ àlẹ́ àtàkùn àwọn òǹṣàyẹjá gbarata fún wọn gẹ́gẹ́ lómìnà ṣe ń gbarata fún àwọn nǹkan jákujàku tí ń ṣe lẹ́nu ẹlòmíì tó bá fi nǹkan kọ́tẹ́ bá lẹ́ẹ̀rẹ́ báyìí kò sí tí ò lè ṣe sí kódò ló mú yín lọ ọlọ́pàá nítorí rẹ̀ in kuntum fa'ilin tó yẹ pé lóòótọ́

ọlọ́run tó dá ní ó kọ̀ǹtúrò ẹ̀ èmi mo ní kó máa dúnyàn ṣùgbọ́n lónìí ọ̀ní jò kẹ̀kẹ́ yà náà rú ìrẹ̀nà kú ní ìbáradan ó yà di nǹkan tó tutù di tó tutù tó bá tún wá tutù yìí tutù náà tún máa ń níyàn lára ńgbà mí gbígbóná la ní kó má gbóná jù fún Ibrahim tó bá tún lọ tutù jù ńkọ́ ọlọ́run ní wá sàlámà kó ti jẹ́ nǹkan àlàáfíà fún àwọn òpin dáná lẹ̀ Ibrahim wà nú àlàáfíà àwọn òpin nu náà ló wà ọlọ́ni ànáàrù kú ní bardan wa salaman ala Ibrahim di tó tutù fún Ibrahim yẹ pé iná ń jọun tẹ́lómi bá kó sí yóò jọun ṣùgbọ́n Ibrahim yìí ó yìí tẹ́jú sí yìí ó nìkan kó máa jẹ́ nǹkan tutù fún tí ó sì jẹ́ nǹkan àlàáfíà ọlọ́ni wa àrọ́dù bí ìkaìdá ètè làwọn ẹlẹ́bọ̀ yìí fẹ́ ṣe sí wọ́n fẹ́ fi àjẹ́ ni faja'alnahum al-akhsarin àwọn làwọn padà sọdún lórí ibú ọlọ́ba subhanahu wa ó kó ànábì yọ kúrò bí anabi Ibrahim alayhisalam ó jẹ́ ninu awon anabi ànábì Ọlọ́run ta lè pè ní bàbá àgbàgbọ́ tọ́lọ́wà subhanahu wa ta'ala tọ́rọ yẹ kó alam yakun minal mushrikin kò sínú àwọn ẹlẹ́bọ̀ rárá kò gbá tí wọ́n ó dúró déédéé ni ìtàn rẹ̀ náà ló wá lọ́lọ́lọ́ tó fi débi ọ̀rọ̀ ọdún tí ó dájú kọ wáyìí ẹ̀rì nínú tọ́nà wa sọ́nà wa tààlà tó ṣe fún náà nígbára lọ́lọ́wọ́n bá nígbà tí wọ́n ju sínú náà gẹ́gẹ́ sọ wánú hadith tó fẹsẹ̀ nílẹ̀ pé tó sọ náà ni pé hasbunallah wa ní hasbunallah wakil lànà bí Ibrahim ṣe ń jọ́ sí nígbà tó ju sínú náà pé Ọlọ́run nìkan mo ọba ni anabi àwọn sọ́lá sọ pé ní àwọn ẹni tó ń dúnkòkò mọ́nú àṣàbí àtànẹ́bì náà pẹ́ ẹ̀kẹ́ fẹ́ bá wọn jà ìtàn náà sọ ní pé hasbunallah wọn ní wọn lè wàkìl anabi wọn yọ kí gbogbo mùsùlùmí tó ń bọ́ àánú tó fẹ́ jẹ́ nira fún báyìí kó mọ̀ sí hasbunallahu wa ni'mal wakil bí ṣe ń ṣe lẹ́nu kó dọ́kan rẹ̀ kọ́lùkọ́ sí hasbunallahu wa ni'mal wakil ṣùgbọ́n ń dé wà lára rẹ̀ kò sí lára Ibrahim lọ ṣùgbọ́n ó dúró ti ọlọ́run bá ọba àlekè ọlá eléyìí fi ń yé wa pé ní àánà gbọ́dọ̀ gba ọlọ́run lọ́ba kan ṣoṣo táwọn ọmọ jọ́sìn fún ní ti fi ya pé ní gbogbo táwọn èèyàn ń sìn nídẹ̀yìn ọlọ́run wọn lágbára kankan yẹ̀yẹ́ ni bùtùlù ni bákan náà kò sí ẹ̀ṣẹ̀ kan lórílẹ̀ tí ọlọ́run bá sọ̀rọ̀ wa ta'ala tí ó kórira jùlọ ìwé kéèyàn máa ṣẹbọ lọ ẹbọ ntọ́nàmà subhanahu wa ta'ala tí ò ní forí rẹ̀ jiyàn tí ẹ̀ bá kulé lórí ọlọ́mà subhanahu wa ta'ala ó ní inna Allah la yakfiru an yushraka bi ọlọ́run ní forí jí kéèyàn ṣe bọ́ pẹ̀lú ẹ̀ wa yakfiru ma duna dhalika liman yasha ẹ̀ṣẹ̀ míì tí ẹ̀ bá ṣe tó bá yàtọ̀ ṣe bọ́ tó bá wu ọlọ́run ọba ọlọ́run bá forí rẹ̀ jiyàn ṣùgbọ́n ẹni tó bá ṣe bọ́ eré anábì gan tó bá ṣẹbọ làyà pàtó nà amaluk gbogbo sẹ́ẹ̀rì ó bàjẹ́ ni alátakùn nánà mìíràn kọ́sìrín wọ́n sì mọ bẹ́nu àwọn ẹni òfò àná Ibrahim ẹ ṣẹlẹ́bọ ẹ̀rí bá náà ṣe fẹ́ sọdún yìí kámọ́ rántí anábì Ibrahim àtàwọn anábì ọlọ́run yòókù kò ní pé ìwọ ọmọ ní ọ̀tẹ̀ láwọn anábì ọlọ́run ṣùgbọ́n wọn ń ṣẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọ̀nà tí èèyàn máa ń gbà sí ẹbọ abẹ́lọ́wọ́n bá subhanahu wa kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àlékún ìmánì wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yìn ẹrúsìn ọlọ́run tó wà nínú oṣù zèlìhíjà báyìí tẹ́pẹ́ ńgbà tí ó bá fi di mẹ́wàá ní ẹni à á ṣe Eidul Adha tí a mọ̀ sí ọdún iléyà àwọn mẹ́wàá àkọ́kọ́ ní oṣù yìí àwọn ọjọ́ tó jẹ́ gbáǹkọ́ gbígbájú ọlọ́run ni tẹ́jẹ́ pé a pé ní kò sí àwọn ọjọ́ kan tá à ń lò lọ́dún ni ó tí ó ṣe déédéé ọjọ́ mẹ́wàá yìí ìyẹn ní ọjọ́ tó jẹ́ ọ̀sán tá à ń lò báyìí lójúmọmọ tí ó ní ọlá tó ìjọ mẹ́wàá yìí torí kí n torí pé àwọn nǹkan gbàǹkọ̀gbì wà nú ẹ̀ láwọn ìjọsìn inú mẹ́wàá ni yawma Arafa wà inú mẹ́wàá ni yawma nahari ọjọ́ tá a gunrẹ́ wà inú mẹ́wàá yìí náà ni ṣáájì yóò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ní àwọn òru tá ń lò láyé kò sí ìtọ́lọ́lá tó mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan torí kíni torí tó wà nú òun náà ti ṣe Laila Qadr ni mẹ́wàá tó bẹ̀rẹ̀ Dhul-Hijjah yìí ọjọ́ tó jẹ́ gbàǹkọ́gbìn ní tá a gbọ́dọ̀ tún múra síjọsìn fọlọ́run ọba kọ́dọ̀ náà bá subhanahu wa ta'ala gan ó búra nínú al-Qur'an pé wal-fajr wa layali ashr ọlọ́run fi búra àwọn afáàjẹ́ pé kó wa layali ashr tọ́lọ́run gbà lérò nínú súra yìí náà ní ọjọ́ mẹ́wàá tí ó bẹ̀rẹ̀ oṣù dhul anabi wa muhammad sallallahu alaihi wasallam nínú hadith abdullahi ibn abbas radiyallahu anhuma anabi ẹkọ ya kọ ní mọ́mí ní àyà mi kò sáwọn ọjọ́ kan lọ́jọ́ tá ń lò láyé tó yẹ pé iṣẹ́ rẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ tó minazil ash tó ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣooṣù lè gbogbo iṣẹ́ rẹ̀ tá ń gbogbo ọdún wa kò síjọ́ tó lọ́n fẹ́ràn rẹ̀ tó ká ṣe dáadáa nínú oṣooṣù lè hijja yìí ọlọ́run fẹ́ràn ká ṣiṣẹ́ dáadáa ń bẹ̀ kò síṣẹ́ tá a lè ṣe tí ó tó tá a ṣe nu mẹ́wàá àkọ́kọ́ Zulhijja yìí. àwọn sọ́ba abẹ́ àrẹ́pẹ́ ni wà láti jihad fi sabilillah inú tẹ́ tá a mọ̀ pé ṣé olóore ó mọ̀ ní ká ṣe jihad kéèyàn lọ jagun láti dìfẹ́ǹdì ẹ̀sìn tọ́lọ́run anábì ni wà láti jihad fi sabilillah kódà kéèyàn jagun nínú oṣù mi kò ṣe déédéé dáadáa téèyàn bá ṣe nu mẹ́wàá tó bẹ̀rẹ̀ Zulhijja yìí anábì ni àyàfẹ́ nìkan náà ní iṣẹ́ rẹ̀ lè kú ọ dáadáa téèyàn bá ṣe nínú oṣù Zulhijja tó jẹ́ mẹ́wàá mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ yìí anábì ní àyàfi yẹn kan tó lójú ogun tó kó tó ara rẹ̀ ó gbéra rẹ̀ lọ ó kó gbogbo dúkìá rẹ̀ lọ ó tán síbẹ̀ àti kíní àti gbogbo dúkìá rẹ̀ tó mú lọ ìyẹn nìkan ni dáadáa rẹ̀ fi lè tó ká ṣiṣẹ́ dáadáa nínú ìsọ̀sẹ̀ ìjà yìí ó fi hàn pé ní àwa mùsùlùmí a gbọ́dọ̀ sàṣùpara káwa fi àwọn opportunity tọ́lọ̀ fún wa lẹ̀ yìí kó wa wé síbẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ náà gbogbo àsìkò wa agbọ́dọ̀ wọn fi sin lọ́wọ́ ni ṣùgbọ́n àwọn àsìkò kan tó ń wà tó yẹ máa ń jẹ́ pé ìsin lọ́wọ́ wa tó gbọ́dọ̀ lékún irú ẹni mẹ́wàá tó bẹ̀rẹ̀ tòlẹ̀ hijja yìí kí wọ́n náà ṣe tá a ṣe nínú mẹ́wàá yìí kí náà ṣe mẹ́wàá tí a ṣe àwọn ṣe mẹ́wàá tá àbí kí iṣẹ́ wò láti ń jọ mẹ́wàá yìí kò sí ẹ̀kan tó special yìí tá a máa ń ṣe tẹ́lẹ̀ náà látúnṣe ẹ̀rí irun táǹkì àtúbọ̀ múra sírun láti kí bó ṣe tọ́ àti bó ṣe yẹ agbọ́dọ̀ gbìyànjú ká ti kíra kíta ká kírun lásìkò ẹ̀ ká kí i níjàmọ́ àwa ọkùnrin ká má fi falẹ̀ torí pé ẹni tẹ́ ń fi irun falẹ̀ ọ̀rọ̀ ẹ̀ léwu wájú ọlọ́run ọlọ́run ní fàwọn ìlú lílì àwọn kírunkírun kan wà tó yẹ pé wọ́n tún jí àwọn wájú ọlọ́run alẹ́dínà hum ansolati imsahun àwọn tó yẹ pé wọ́n yẹ kírun lásìkò ẹ̀ wọ́n á fi falẹ̀ kó tó di mẹ́wàá gbẹ̀ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù tẹ́lẹ̀ kò dáa kéèyàn máa fi irun falẹ̀ kátó àtòpinnu mẹ́wàá yìí ẹ̀rí agbọ́dọ̀ kírun lásìkò ẹ̀ bákan nínú iṣẹ́ olóore tí wọ́n tún ṣe nínú mẹ́wàá ìwé náà ní kágbáwẹ̀ kágbáwẹ̀ bá ti fún wa ní agbára mọ́ ẹyọ kan méjì ní ẹ̀rí kọ́yìn nínú alẹ́ gbà gbà gbà tí ó fi di ìgbà tí yóò jẹ́ eléyìí nínú tí ó wà nínú ìjọsìn tí dún ọmọ rántí ọlọ́ngán tí a bá ti kó sínú oṣù sèlhíjà yìí pàápàá jùlọ bí bá ti ń súnmọ́dún sí i ìgbà tó bá ti á ti ń di ọjọ́ àràfá ìyẹn ní ó ti wá pọ̀ gan ẹ̀yẹn wà láràfá ní àbẹ̀ tó wà ń lé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd àmọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí eléyìí sígbà tí ó jẹ́ ọjọ́ ọdún nìkan àá ṣe kọ́dún ti ṣe ọjọ́ kẹsàn-án ní oṣù lẹ́hìjà tọdún ọkọ̀lá ká gbìyànjú ká bẹ̀rẹ̀ láti máa ṣe àṣkárì lọ́pọ̀lọpọ̀ nínú taari náà àwọn ẹni ṣẹṣẹ àwọn ẹni ṣíwájú abdullahi bin umar abu huraira radiyallahu anhuma wọn tó bá ń lọ jà àbí obi tó bá ń lọ wọn máa ṣe àṣkárì yìí táyà ó sì máa gbọ́ torí pé nínú súnà ni pé èèyàn ó ṣe jákè ẹ̀rí kan bá nájà báyìí tó bá bá ẹ̀rí ilé ìtẹ̀wá wà nù súnà tó yẹ pé ó lágbára gan náà ni pé ká gba àwẹ̀ ká gba àwẹ̀ ní ọjọ́ kẹsàn-án zulhijja tí í ṣe ọjọ́ àràfá àyàfẹ́ ni tó wà ní àràfá nìkan láàfẹ́ kó gbàwẹ̀ ṣùgbọ́n tó bá ti sí ní àràfá nínú iṣẹ́ olóore tó yẹ kí a kà òun náà ni kí a gba àwẹ̀ ọjọ́ àràfá àwọn àwẹ̀ tá à ń sọ yìí ẹni tó bá dá kan gbà kó bá yẹ pé mọ́nà friday nìkan ló jẹ́ kórí pé òun fijọ́ kan kún káyí pé sátọ̀dé nìkan ló jẹ́ kórí pé òun fijọ́ kan kún torí pé àwẹ̀ tí èèbá sọ̀rọ̀ yẹn àyídá ọjọ́ júmọ́ àbí ọjọ́ sábt àyídá àfi kéèyàn fi ìjọ́ míì kún ẹ̀rí lápẹjúwe ń sìn tí àràfà bá jẹ́ yàmọ̀ sábt ọjọ́ sátọ̀dé kórí ní tá a sì ń wò ló ń kà tí wọ́n kà yìí ní tí ó fẹ́ súnmọ́ náà kórí pé òun fijọ́ míì kún ti ṣe ọjọ́ júmọ́ ìyẹn ni lólékejì lọ́rọ̀ àwọn àfáẹ́sìn ẹ̀rí àbáwọn àwẹ̀ tá a lálé gbà inú rẹ̀ náà tó àpò ń fẹ́ gbẹ́ kan kó rí pé júmà òun ní dàgbà gbogbo eléyìí nínú súnà ni bákan nínú jíṣẹ́ olóore tó pàtàkì òun náà ní kápẹ́rán nínú oṣù yìí kápẹ́rán gẹ́gẹ́ bí anábà Ibrahim alayhi salam tá a sọ ọ̀rọ̀ rẹ̀ fún wa tá a padà kọ́ntínú ọ̀rọ̀ rẹ̀ insha Allah ta'ala ní àwọn kútùbà tó ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe ní òsúnà rẹ̀ tí ó fi lélẹ̀ lọ́lọ́run ní kí àwa náà máa ṣe léni so kápẹ́rán ẹni tó bá ti ní kápá ilẹ̀ yorùbá láti wọn pé ní èmi ò wọlé yá rárá o ẹni tó wọlé yá nínú ẹ̀sìn náà lẹni tó ti bàlágà tó sì ní tí ó fi ṣe lọ́wọ́ pàápàá jùlọ tó jẹ́ ọkùnrin ẹlẹ́ran kan nínú ẹ̀bí kan kárí ẹ̀tí ẹ̀ bá ti ní agbára rẹ̀ súnà tó wá dẹni tí ó pẹran rèé ẹ̀yìn bá ti mọ̀ pé òun ó pẹran tàti mùsùlùmí hijja gẹ́gẹ́ bí wọn kàtà ń kà òní ni wọ́n báyìí láti òní lọ báyìí irun abẹ́ ni irun orí ni irun abíyá ni èékánná ni èèyàn gbọ́dọ̀ gé mọ́ tó bá ti mọ̀ pé òun ó pẹran tó ti ní ẹni tí ó ti mọ̀ nìkan olùmọ̀ṣẹ́lẹ̀ ọjọ́ tó náà bá ti mọ̀ pé àwọn tí rówó ni bóyá di on the five way tó kú bí jọ́ mẹ́fà àbí jọ́ mẹ́ta sọdún lónìí pé àwọn dàbí pé mo ti rówó ẹran òun náà gbọ́dọ̀ kóra dúró láti mọ̀ ṣe kínni láti mọ̀ mú àwọn nǹkan yìí kò ní ara rẹ̀ mọ́ eléyìí ni tí ó wà nù súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ wa ẹ̀rí tí àwọn náà sì gbọ́dọ̀ nínú tá a gbọ́dọ̀ máa gbáradì lẹ̀ kí ọdún yìí tó dé ni gẹ́gbà yẹn sọ́ngbà tá a fẹ́ bẹ́ẹ̀ Ramadan ká gbáradì lẹ̀ fún ni Eidul Adha a gbọ́dọ̀ mọ àwọn òfin tí ó dé pàṣẹ wa láwọn ẹṣẹ́ olóore kádùn nímọ̀ yìí bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ sá fún àwọn nǹkan tí ò dáa èyí ṣe tí ò dáa tẹ́lẹ̀ kí zèlèhíjà tó wọlé tí ò dáa ní nígbà tí zèlèhíjà tó wa ta'ala kò fẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ó máa ń kọ díyàn láti ní ìgbéga wájú ọlọ́run bá ní ká gbìyànjú kí a kún fún iṣẹ́ olóore ká gbìyànjú ká máa rántí ọlọ́run ní gbogbo àsìkò wa bákan náà ká máa ṣe sọ́dákọ̀ nínú iṣẹ́ olóore tọ́lọ́mọba subhanahu wa ta'ala tí ó fẹ́ ni ká ṣe sọ́dákọ̀ ká fáwọn aláìní ntọ́lọ́mọba subhanahu wa ta'ala tó fẹ́ fáwọn mùsùlùmí ni ẹni tẹ́bi ń pa ká fún ní nǹkan tí yóò tó tọ́lọ́mọba subhanahu wa tí ó bá fún wa ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú alukur'an pé falaqtahama al-aqaba àwọn iṣẹ́ kan wà tó lágbára láti ṣe ìdùgbọ́n ẹjẹ́ pàkíyèsí yín sí kí ni iṣẹ́ náà pàmò adraka mal-aqaba kí ni àwọn nǹkan tó lágbára yìí ọlọ́run fa kò rọ́kọ̀bà kéèyàn rẹ̀ ń tó wà núgbèkùn bí ẹrú kéèyàn túlẹ̀ aw it'amu àbí kéèyàn fún yẹn lóúnjẹ fi yawmin ní ọjọ́ tó pé fíìmù ṣèkọ́bà ebi ń pa àwọn èèyàn ta lè yẹn fún yẹtí ìmọ̀ ń ra màkọ̀rọ̀bà ẹ̀rí tó jẹ́ pé bóyá ọmọ òrukàn ni tó súnmọ́ ni kéèyàn ṣe dáadáa sí aw miskinan àbí aláìní ráàmọ̀tìrọ́ba tó fẹ́ lè máa sun lẹ́lẹ̀ tí ò fẹ́ ríbi tí ó wọ̀ sùn ẹlọ́ọ̀ ni ká ṣe dáadáa sí irun wọn ìtọ́nà wa subhanahu wa ta'ala tó fẹ́ ni ọlọ́ọ̀ ni ọlọ́ǹkọ́ ni akọba ni tó ṣòro ó ṣe ṣùgbọ́n mùsùlùmí òdodo tó bá rọ ọkàn rẹ̀ fún tọ́lọ́n yóò rọrùn fún láti máa ṣe gbogbo eléyìí ni àwa náà gbọ́dọ̀ mọ̀ látara pé ní adó ti ẹ̀sìn ọlọ́run ọba abẹ́lẹ́ ọba wa ta'ala kí ọlọ́run jẹ́ kí ọdún náà bá wa láyé kí ọlọ́run jẹ́ kí a péjú sọ sí gbogbo ọmọ ẹ̀yà wa mùsùlùmí tí wọ́n wà ní hajj báyìí kí ọlọ́run subhanahu wa ta'ala kí ọlọ́run mọ́sá ìgbà hajj wọn gbogbo ṣé olóore tí wọ́n ń ṣe lọ́wọ́n bá lọ́wọ́n kí ọlọ́run subhanahu wa ta'ala kí ọlọ́run mọ́sá ìtẹ́wọ́gbà kó tẹ́wọ́gbà lọ́wọ́ wọn àbẹ́lọ́wọ́n subhanahu wa àwọn táwọn wà ń kọlọn kọ gbogbo àjọsìn tiwa náà hajj náà kọlọn ma ṣe ní ìwọ kálukọ ẹnì kọ̀ọ̀kan wa kọlọn kó ṣe wa lọ́mọ àlùjánnà kó má ṣe wa lọ́mọ náà wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in qumu ila salatikum yarhamukumullah.